وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار آه، هذا رسول الله أطرى على àwọn ọ̀ṣàbà rẹ̀ ìgbẹ̀rẹ̀ pé ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ lọ́dún tí ó lọ́dún ní àkọ́yà náà abẹ́rẹ́ wa kó fi ìfẹ́ sí àtọ́rọ̀ yìí kó fi láàrin lọ́wọ́. ترى الأدب المفرد لأمير المؤمنين الحديث الإمام محمد البخاري عليه رحمة الله في عمل الأصل إليه في أبقى ليلة في أتجاهله ليلة في أبقى رمضان torí pé àtàkàn òun náà ní bá wọn na ní ẹsẹ̀ ju ìdòwò ní ìlàkàtà ní tí a kà lónìí bá wọn alwọ̀sọ́ alwọ̀sọ́ gbẹ̀rẹ̀ jẹ́ ẹ̀rí náà. Yeah. أبي قيس قال حدثني مالك عن يحيى بن سعيد قال أخبرني أبو بكر بن محمد ní nǹkan tó ṣe pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú gbogbo àwọn òbí méjèèjì ìpínlẹ̀ ní àkàtà tó bá kan náà ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú bí òbí náà ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ ẹni pé òbí gbọdọ̀ ṣe dáadáa sí ọmọ rẹ̀ kó lànà rẹ̀ kó kẹ́ kó tọ́jú rẹ̀ kó fún ní ẹ̀kọ́ gẹ́gẹ́ bó ṣe pé dandan wọn náà ní kí ọmọ náà kọ́ ló ṣe ojúṣe rẹ̀ fún àwọn ọmọ òbí rẹ̀. inú àwọn ẹ̀kọ́ tí akẹ́gbẹ́yẹ̀wò ní òní wọn náà ní alẹ́dẹ́ mẹ́ àlùjá ẹ̀kọ́ báwọn èèyàn ṣe máa ń ṣe pẹ̀lú ẹni pé àjọ ń lé ní àdúgbò àti àwọn ìṣẹ̀lẹ̀ ní aládùúgbò. هناك الجار من وراء القرآن الله تبني قلت يا معشر إذا واحد الله لا تشرك به شيئا قل وأني أما في من الله أعبد ملكا من من يرام إليني أشياء أخرى اللهم أني وفي والديني إحسانا àwọn òbí méjèèjì ẹ gbọ́dọ̀ ṣe dáadáa kí wọ́n ọ̀rọ̀ rẹ̀ ní. wọ́n ní wọ́n ní wájú lórí ẹ̀ṣinṣánná wọ́n ní wọ́n ní jẹ́rìí lórí wọ́n ní ìdílé kúrògbà bákan náà wọ́n pa ilé àṣẹ ìdílé kúrògbà kí ṣe dáadáa sí àwọn tí wọ́n súnmọ́ rí. ìwọ́n ní ẹ̀dá àtàwọn ọmọ òwúrọ̀ náà. والمساكين àti àwọn aláìní wọn lọ ìjáàrí jùlọ sọ àwọn alábàágbé tó ṣe pé wọn jẹ mẹlẹbí yàn pọtọ ìdíjẹrìndì àti ẹni tó ṣe pé alábàágbé ni tí wọn jọ ń gbé àmọ́ kì í ṣe pé ẹbí ló dáyà papọ̀ gbogbo àwọn wọ̀nyí ọlọ́run máa ní agbọ̀dọ̀ máa ṣe dáadáa pẹ̀lú wọn tó ń jẹ́ àkùrán ètò kùrán pàlà ṣe ẹ̀lẹ́lẹ́ tó ànábì sọ̀rọ̀ mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ òun náà wà ń fún wa ní ẹ̀kọ́ bí a ṣe lọ sí pẹ̀lú aládùúgbò rẹ̀ hadith ya kẹta ní ìlú alimọ́ bukọ́ni wọ́n ní Ismail bin Ali wọlé òun ni àwọn gbọ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ òun ní ẹ̀sìlẹ́sẹ̀lẹ̀ máàlì fún un ní máàlì òun ni òun gbọ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ rẹ̀ àyìnyá ṣíà lórí sàárín látọ̀dọ̀ yá ṣíà ọmọ sàárín kọ́ ọ ní akọ̀dọ́rọ̀ ní abúlé bàbá mi kẹ́lẹ́ ونحن نتلقى أبكر ورسولا عن عمرة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أمنا عائشة ولي عن النبي صلى الله عليه وسلم التي تقول ما زال جبريل عليه الصلاة والسلام يوصيني بالجاهل oníṣèlérí kì í yẹ kì í gbò ní gbogbo ìgbà yóò sí ní ìdèjà rẹ níta máa ń kìlọ̀ fún mi lókè máa ṣe dáadáa sí àwọn aláàbò ọmọ ń ṣàkọlẹ̀ fún mi ní gbogbo ìgbà lemọ́lemọ́ ni màá sọ pé ṣe wà lẹ́yìn àlẹ́yìn ìjà ṣe dáadáa fáwọn tó ń gbé àwọn aládùúgbò rẹ. النبي حتى ظننت أنه سيورثه نقول أمور في بويا إذا في آية وجود من الإسلام tí ó sọ kalẹ̀ òun ló ké bóyá jẹ́ ìrírí o pinye ni aládùúgbò náà fún ẹni ẹ̀ máa ń polówó ni ike bóyá tó ń ké sẹ́ni kan bá kú dandan kẹ fún aládùúgbò nínú nǹkan tó ní òun ló bẹ́ẹ̀ bóyá yóò rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé aládùúgbò kì í bá ní pín nínú ogún ẹni tó bá kú mọ̀lẹ́bí tó súnmọ́ ẹbí tó ẹni tó kú àwọn ojúgbọ́n rẹ̀. bákan náà ní ẹ̀dínkì yìí á rí bí ó ṣe pàtàkì kí ọmọ ṣe dáadáa sí ẹni tí yẹn bá ṣe aládùúgbò ẹni tí yẹn jọ ń gbé tí wọ́n máa ń ṣàlàyé tó ta ní jẹ́ aládùúgbò yẹn tó aládùúgbò wọn a máa mọ̀ nínú báwọn apá ti ṣàlàyé pẹ̀lú nǹkan oríṣi mẹ́ta tí lágbájá aládùúgbò mi ni àkọ́kọ́ wọ́n ní bẹ́ẹ̀ tó ṣe pé tí wọ́n bá pè é ìdààmú ní ẹni sọlá sẹ́mìà ajẹ́pá aládùúgbò yẹn ni pé kó tá a bá pè é ń bí yìí ẹni ìyẹn máa ń gbọ́ ajẹ́pẹ́ aládùúgbò wa ni ó lè pẹ́ tí ìbá ti gbọ́ tí kì í gbọ́ tó bá pè é pé pé ohun nínú yẹn kì í dé ọ̀dọ̀ rẹ̀ kì í ṣe aládùúgbò òun ti fọ́ọ̀lù sí àdúgbò gòmí nìyẹn ọ̀nà kan nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí ẹ̀sùn wọn tó mọ̀ pé aládùúgbò mi ní lágbájá òun náà ni pé lọ́sẹ̀ ìjùlọ ìlú sọ̀lẹ́ àkó àtúbọ̀ ẹni tó ṣe pé ẹjọ́ máa ń kírun àbúbá ní ààyè ní mọ́kálásí kan náà bí a mọ́kálásí àdúgbò ní ti gbogbo ẹ̀yìn tí ẹ wá ń jẹ́jẹ́ máa mọ́kálásí yẹn tẹ́jọ́ máa ń kí àbúbá ajẹ́ pé aládùúgbò rẹ̀ ọ̀nà kẹta òun náà ni tí ẹ bá ka ojúlé fọ́ọ̀tì yẹn ni pé ogójì ojúlé níwájú lẹ́yìn lápá ọ̀tún àti ní apá ọ̀tún aládùúgbò yẹn ní ẹ̀. ó túmọ̀ sí pé tá a máa ń sọ pé sẹ́yìn òun fún aládùúgbò yẹn ní ẹ̀tọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀mọ́ fi ń dá aládùúgbò yẹn mẹ́rin yẹn. ẹ̀hẹ́ ọ̀nà kẹrin òun náà ni pé hasbẹ̀rẹ̀ ẹ̀rù wọ̀lì àádà ọ̀nà mẹ́rin tó bá ṣe pé bóyá ẹ tó ní àládà kan ẹ ti ní ìṣesí kan tẹ̀lé bí mọ̀ pé aládùúgbò wa ni aládùúgbò wa kọ́ yìí tó a ọmọ àjìnà síra wọn náà dípò bá ní kàkà tí ẹ̀ mọ̀ bí mọ̀ bẹ́ẹ̀ ṣẹ̀wọ̀n pé ládùúgbò yẹn ti tó ní adábàtà tó ó kálukú mọ́ mi sí adábàtà ń jẹ́ tó wọ́n tó lè nínú apẹlẹ́pẹ wọ́n tó mọ̀ mi sí ń jẹ́ bẹ́ẹ̀ tó ó kálukú mọ́ ọmọ kó kálukú bá ṣe wọnú ara wọn jù bẹ́ẹ̀ lọ ó lè yọ ọmọ ń dá mọ̀ nípa pé bí a tọ́lá gbé nǹkan wá àdúgbò ń gbà ní wọ́n ní ẹ̀kú táwọn ará yìí fún wọn àwọn tí wọ́n yọ ojú bẹ̀ pé aládùúgbò ilé ni aládùúgbò ilé ni ilé ni irú nǹkan báyẹn lọ fi ń dá aládùúgbò yẹn lọ lónìí pẹ̀lú àlàáda pẹ̀lú ìṣesẹ́nà ń ṣe aládùúgbò wa ní lágbàjá tọ́nà mẹ́rin tí àwọn afáàfin kalẹ̀ láti fi máa ẹni tó ń jẹ́ aládùúgbò yẹn ìtumọ̀ ní bá ọmọ mẹ́rin yìí tó bá pọ̀ ní wọ́n pọ̀ nínú kan bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ ni kéèyàn fún un ní ẹ̀tọ́ ìjẹ́ aládùúgbò nínú lọ sí dáadáa sí i. Àbí tẹ́lẹ̀ kejì, ẹ̀jẹ̀ kan náà sọ́dà حديث لكن náà صدقة قال أخبرنا ابن عيينة لن قوله ولا صدقة لقد ẹ̀yẹ́ عيينة لقد رأيت عن نافع بن جبير عن أبي شريش الخزاعي عن النبي صلى الله عليه وسلم قال قال النبي صلى من كان يؤمن بالله أن تباشقي كل بقوتي ولوم واليوم الآخر كل بقوتي وجوتين فليحسن إلى جاري يعني، أن يجعل لكم شغال فيه aládùúgbò rẹ̀ tó àdéhùn yìí ètò ń jẹ́ ìpín àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tó wà ní àdéhùn yìí ó ti ká mọ̀ pé èèyàn lè jẹ́ mùsùlùmí gidi èèyàn lè jẹ́ mùsùlùmí gidi tí èèyàn bá dá sí aládùúgbò èèyàn tí èèyàn jọ ń gbé èèyàn gbọ́dọ̀ dá sí wọn ìwòlẹ́ni tí èèyàn jọ ń gbé tó gbogbo ẹni tó bá ní kó ń ṣẹ̀ṣẹ̀ òun gbọ́ ẹ̀sìn yìí àmọ́ àwọn tẹ́ ń jọ ń gbé aburú òun tó ṣe fún wa ẹni yẹn ìṣẹ̀tún rẹ̀ kò sí ìkótó yẹn gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn dáadáa ní ibi yẹn gbọ́dọ̀ ṣọ́ra lórí pé nǹkan yẹn ti lọ́mọ ìgbàgbọ́ ti lọ́mọ ìgbàgbọ́ gẹ́gẹ́ bá nàbí sọ̀rọ̀ sọ́lá ti sọ pé lọ́n jẹ́ náà yóò fún un mi lá òlìyẹ́wò mi lá fẹ́ nítorí wọn kọ́ fún un ara ẹni tí ó mọ̀ tó wá sí ilé wọn ìgbọ́ lọ́nà gbọ́ ìwé ní fífa ní ṣe ilẹ̀ jẹ́ ìwé tó bá jẹ́ aládùúgbò rẹ̀ ó gbọ́dọ̀ ṣe dáadáa sí i. tó ẹnì kan ṣàlàyé lẹ́sẹ̀ pé àwọn aládùúgbò wọ́n ti wá ní bí ẹni tó máa ma aládùúgbò yàn ní ẹ ara aládùúgbò náà ní ẹgbẹ́ ìjọ ń gbé òun náà ní ìjọ ń gbé kúrùbà ẹni tó ti pé aládùúgbò ni pẹ̀lú lọ́rùn yẹn tó máa tẹ bá wo agboolé kan pé agboolé kíní lélẹ́yìí ẹni pé yẹn bàbá kan òun ni yóò pé ó so papọ̀ tó lè wá ka bàbá mẹ́rin tẹ́lẹ̀ ní bàbá tẹ́lẹ̀ pẹ̀lú bàbá tẹ́lẹ̀ yìí tàbí bàbá tiwọn àti bàbá tiẹ̀ bàbá kan náà tó ẹtù máa ń pé inú ilé kan náà ní gbogbo wọn jọ náà gbé papọ̀ wọn ní agboolé wọn aṣọ yẹn ilé yẹn ló kọ̀ kan gbogbo àwọn tó bẹ́ẹ̀ nílé wọn alábàágbé ni wọn àwọn náà pèlè járí zélùkùnrà alábàágbé tó jẹ bíyàn aládùúgbò tó yàn jọ ló gbé kó tó wá jẹ mọ̀lẹ́ bíyàn tí wọn lè yẹ bá tó wá jẹ mùsùlùmí torí máa ń ṣẹlẹ̀ ìbéèrè ń lọ bí tí ẹ bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí yóò gbọ́n ní Islam Islam ò ti jẹ́ ẹ̀sìn tó kó kankan yányá tí ẹ bá sọ fún mi èyí ó rí alábàágbé tí wọ́n ti ń jẹ́ pé kóróbá wọn súnmọ́ra àwọn mọ̀lẹ́bí ni wọ́n jẹ́ àmọ́ ẹ̀sìn wọn ti yàtọ̀ síra wọn tukọ̀ wọn sọ pé bàbá mi àti lágbájá àti kìnní kan bá bá wa kẹrin nǹkan kan náà jẹ wọn àmọ́ tẹ bá rí eléyìí wọ́n máa jẹ́ àbùbọ̀ eléyìí wọ́n máa jẹ́ àbùbọ̀ wọ́n ní à ah, síbi ìran lẹ́gbẹ́ ìran ẹ̀fẹ́ náà làwọn tó irú yẹn ó wọ́n ní lọ́rùn tó abẹ́rẹ́ wọn kó kẹ́rẹ́ ní ìrẹ̀mọ́ kó wọ́n ti kó pọ̀ lọ́rùn túmí ọlọ́ọ̀tún náà máa ṣẹlẹ̀ tí a bá ń dákẹ́ tí kò sí àyálẹ̀ lérí ìpèpè dáhàwá òdodo tí kìí jẹ́ káwọn èèyàn kó ní Islam bọ́tún ẹ̀sìn ní kódà ọlọ́mọdé ká padà máa rí àti Abdullah tó ní ọ̀rọ̀ bàbá kan làwọn nílọrin tó èyí padà máa rí ọlọ́pàá ṣe àtàwọn fún wa kọ́lá yóò máa rí Joseph àti Ibrahim tó mọ̀ ní ọmọ bàbá kan làwọn mo sọ̀rọ̀ fún ìgbà pé Ìlọrin amẹ́ríkà tají pẹ̀lú kájí káwọn ọmọ kí ẹ̀sìn òdodo kó yé wọn kẹ́sì kó yé wọn ẹ̀sìn gidi kó yé wọn débi pé kí wọ́n mọ̀mọ́ lọ lè máa fẹ́ lẹ́sìn míì kí wọ́n fẹ́ lẹ́sìn míì kọ́mọ lọ́lọ́ ọkùnrin kọ́mọ lọ́wọ́ lè ń fẹ́ Christian tó ẹ̀rí tó kí ní ẹ̀sẹ̀ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó àwọn olówó lọ́rin nígbà ń ṣe nìyẹn o bàbá wọn mùsùlùmí gidi àwọn oṣùwọ̀n jẹ́ mùsùlùmí gidi oṣùwọ̀n lè fẹ́ ìyàwó kiri yó oṣùwọ̀n lè fẹ́ ìyàwó tó jẹ́ kiri yó òṣèré ń pọ̀ rẹpẹtẹ láwọn ọmọ wọn ibi tí wọn bá ti lówó báyìí fẹ́ ṣe nìyẹn wọn ń sọ́n kíkan pé níta lé wọn náà mo jẹ́ pé nǹkan jọ òun ní òde sàrúgbó wọn náà ni wípé inú lè sàrúgbó wa yìí gan àdúgbò lọ́nkọ́ sàn wà kámọ́ padà máa rí kí ọmọ ẹni ní Jósẹ́fù Ibrahim Sàrùmí àdúgbò ní pásítọ̀ pásítọ̀ Sàrùmí àti lè rí ó kọ̀ yẹ kíkò lórí rẹ̀ tóró ọmọ inú ilé náà ni àmọ́ kí ló ṣẹlẹ̀ ọmọlé wa ti lọ́dọ̀ ọmọlé wa fẹ́ tìlọ́dọ̀ yóò yọ̀lẹ́ gbèrègbè tìlọ́dọ̀ fẹ́ ẹni kí ṣe mùsùlùmí òun kú tán àwọn ọmọ rẹ̀ di ní wọ́n dì tó náà ní kó ń kálukú àti kí wọn mójútó ẹ̀sìn kó wá kó fún yàn lè mójútó ẹ̀sìn tó láwọn bàbá yìí náà wọ́n mọ̀ tó bá àwọn lẹ́sìn láwọn táwọn kọ̀ọ̀kan mọ́ lówó lọ àwọn ẹ̀rọ tó wọn bá fi fún ọ lówó yìí àmẹ́sìn òye wọn súnà lẹ́yìn sọ lọ́wọ́ àlùfẹ́lẹ́ olùmọ̀jẹ kọ́lá wọn lè gbọ́ yé pé àwọn èèyàn lè fẹ́ kírísítẹ́nì wọn ò ní gbọ́ gbogbo òfin tó dé ń bẹ níbi rẹ̀ rò ní tòun náà ni pé ibi tí mo ti lọ òun ní pé aládùúgbò tí ó jẹ́ mẹ̀lẹ́bí yẹn tó ìfò jẹ́ mùsùlùmí irú ẹni yẹn ẹ̀tọ́ mẹ́ta ló lọ́dọ̀ rẹ̀ ó ní ẹ̀tọ́ ìjẹ́mọ̀lẹ́bí ó ní ẹ̀tọ́ pípé ẹ̀jọ́ ń gbé bákan náà ó sì ní ẹ̀tọ́ pé ó ń jẹ́ mùsùlùmí òun náà pè ní àlùjáàmùlọ́rù pẹ̀lá tọ́tù ṣùkú kìnnì òun náà ní aláàbò tó ṣe pé ó ní ìwọ̀ mẹ́ta lórí ẹ̀ ẹni tó ṣe pé àlùjáàmùlọ́rù ilẹ̀ wò ṣàkárì ẹni tó ṣe pé ẹjọ́ ń gbé àmọ́ ẹ̀kọ́ méjì péré náà lórí lérè rẹ̀ òun ni tó jẹ pé ọ jẹ́ mùsùlùmí bákan náà ẹ̀ ń jọ ń gbé àmọ́ kìí ṣe mọ̀lẹ́bí rẹ̀ irú ẹni yẹn yóò máa fún ní ẹ̀tọ́ ìjẹ́ mùsùlùmí ẹ̀ sì máa fún ní ẹ̀tọ́ pípé àjọmọ́gbé ní àdúgbò ó di méjì. so ẹlẹ́kẹta òun ni alìjáàrúlẹ́wọ́ ṣàkó aládùúgbò tó ṣe pé ẹ̀tọ́ kàpé náà lè yóò fún òun ni tó ṣe pé kò kí ń ṣe bí ìyàn bákan náà kò jẹ́ mùsùlùmí àmọ́ ń bá lè gbé àdúgbò ìyẹn gbé gbé papọ̀ ni tó àmọ́ kì í ṣe mùsùlùmí ẹ̀yìn anabi sallallahu alaihi wasallam ilẹ̀ tí wọ́n wá ní ìgbàgbọ́ sọ́lọ́run ìpè ọlọ́wọ́ bá ń bẹ ó ti gbà pé ìjọba ilé alùpùpù ọlọ́wọ́ bó gbóhùn dìde ẹnì ọlọ́jọ́gbé ilé alùpùpù yẹn ọlọ́wọ́ máa ń àtàkùn papọ̀ mọ́ ìgbàgbọ́ gan torí ẹsẹ̀ nígbàgbọ́ sí ìkànnà ńlá ni onígbàgbọ́ sí ọmọ ìhà anabi ní palifẹsẹ̀ jẹ́ ara kẹ́ni ọmọ ṣe dára sí aládùúgbò rẹ̀ ẹlẹ́kìtì ọmọ ìkíáná yóò fi lẹ́ wọlé yóò fi àfẹ́ ànábìlẹ̀ tó bá ní ìgbàgbọ́ tọ́lọ́run lódodo ó sì tó gbà pé ọjọ́ ìkẹyìn ọjọ́ gbẹ̀dẹ̀ ìyáàmà òun nígbàgbọ́ sí balẹ̀ yóò kéré lọ́ ó gbọ́dọ̀ máa pọ́n àlejò rẹ̀ lé àlejò tó bá báyà ara ìgbàgbọ́ ní kí ni ó ṣe dáadáa sí pé ọpọ́n lé torí pé wọ́n bá ọ tó gbàtúwáyá ló kú lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ọgbọ́n gbé lọ sí ìwéèrè apẹ̀rẹ̀ gbàgbọ́ ni pé wọ́n á rán àlejò yẹn ní ní oṣù dáadáa kí wọ́n wà láàrẹ̀ kí wọ́n bá ló jẹ́ kí wọ́n gbé wọn lákàtà kọ́rọ́ náà. bákan náà ọ̀rọ̀ ẹlẹ́kẹta lẹ́bi wọn tó ń dá lẹ́yìn omi ìgbẹ̀lá ìwọ̀n ìwọ̀n ìwọ̀n àfẹ́ فليقل خيرا أو ليصمت النبي yẹn pé bí àkídà rẹ̀ já tó nígbà tó ti ọjọ́ tó ń jẹ àkíyàmà tí mọ́nà rẹ̀ dúró pẹ̀lú rẹ̀ pẹ̀lú yẹn kó lè kọ́ yẹrọ kẹ́ni yẹn lọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àwọn ènìyàn mọ̀ àbí kò sì dákẹ́ tí wọ́n bá ti mọ̀ nǹkan tí yẹn sọ tí wọ́n dákẹ́ kí ṣe ní lọ́dún kó sọ̀rọ̀ irú àsìkò yìí lórí WhatsApp lórí Facebook ẹlòmíì ní tí ó kó bá lórí àtìyámà àwọn nǹkan yẹn ni torí ó ti sọ ìsọkúsọ lóríṣiríṣi lóríṣiríṣi búyà parọ́máyà tọ́ńtòkìrì òtó torípọ̀tà láǹfààní láti jòkó láti rẹkọ́ọ̀dì láti tẹ̀lé rẹ̀ kódà irun tí èèyàn ti fi kalẹ̀ fún òun ṣe máa títí wá burú jù ní kó jẹ́ pé lórúkọ ẹ̀sìn orúkọ ẹ̀sìn kẹlẹ́dẹ̀ kan ń ṣọ́ọ̀kù fún ẹni fún apá kan ẹnìkan aláwọ̀ láǹfààní àti pé ẹni tó ṣe rọ́dù wípé nítorí ṣe rọ́dù lélẹ́rì ẹni yìí ti wù ń bẹ́ ó ti ṣàlàyé pé òun ṣe mi pé ní tipẹ́tipẹ́ bá òṣìṣẹ́ tó gbé jáde ní ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ń ṣe ń gbà tí ó jì ní tiẹ̀ kó lórí kéèjì rẹ̀ tó àìjìlẹ̀ tiẹ̀ kó lórí kéèjì rẹ̀ bí wọ́n á ní pé kò sí kó bẹ́ẹ̀ náà nù tó tó bá kọ́ síra náà nìyí lọ́nà ló so gbogbo síra yẹn ná bó ti ní tiẹ̀ kó lórí kéèjì rẹ̀ àwọn kan ti kó ti sèbò ẹ̀ kankan ti sèbò ẹ̀ ìtòsí kókó ni pé ó ti ṣàlàyé nǹkan yẹn pé mistake lòún ṣe tó ó sàn tó léyìn àìsí ìṣèdọ́gbadọ́gba náà ṣùgbọ́n nǹkan yẹn yẹn gbọdọ̀ sọ́ra yẹn gbọdọ̀ sọ́ra ṣé bí ẹ̀ṣẹ̀ bá ti rọrùn sí tẹ́ṣẹ̀ bá ti rọrùn náà lè yóò fi fi orí ibú sí kọ́nà ọmọdé ká sọ̀rọ̀ ibú tó àti ṣe gírígbà àti parọ́ mọ́yà àti sọ̀rọ̀ ẹ̀yìn àti ṣe ogun ẹ̀ àti bàrà ló kọjẹ́ ó rọrùn gan lónìí ṣe pé yóò ti spread bàjẹ́ tẹ bá wo bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́lá ọdún mẹ́wàá sẹ́yìn àṣírù nǹkan báwọn kò tí kòkòrò ọ̀rọ̀ báyìí lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ kan ní ìṣòro pé ẹ̀dọ́ ọ̀dọ̀kọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ ní wọ́n gbé káàkiri ìyẹn lágbájá kan ọba búbúbúbú wọn náà lọ ń da fúnfúnra rẹ àmọ́ ní sè é àwọn ọ̀nà tí ó fi wá ẹ̀ka burú fi wá máa ń sàn ká ọwọ́ rẹ̀ tó àfikún ìrànwọ́ ṣọ́ra kó má jẹ́ pé wọ́n bọ́ sí ọwọ́ ṣẹ̀ǹtọ́n látara àwọn nǹkan ọ̀làjú ayé òde òní tí ó dé anábìnrin ẹni bá wọn kó wọn ní ọ̀rọ̀ ìkẹ̀kọ̀ tó wọ́n sọ dákẹ́ gbogbo ibikíbi tẹ́lẹ̀ tí wọ́n bá mú àdéhùn yìí lọ́wọ́ ètò wà nígbẹ̀yìn yìí tó ẹ̀yẹ̀lẹ̀ píríncípù ẹ̀mí kọ́ ìdáná ńlá tí wọ́n fi ńlá láti àlàyé àjọgbìn ẹ apá sọ wípé lọ ìnà bí ń tú ẹlẹ tuntun ti máa rẹ náà wọlé kọdù náà bí ń tú ẹlẹ tẹ́lẹ̀ mìíràn ó ní wò bàbá mọ̀ ní láyé ẹlẹ tuntun ti mo dákẹ́ olóhùn lè mọ ara wọn ní láyé ní kó dákẹ́ ó ní náà bí ń tú ẹlẹ tẹ́lẹ̀ mìíràn ó náà ní ìgbà zero percent mo ti tàbá mọ̀ lórí pé mo sọ̀rọ̀ yìí. Allah kan ní ra'aytu sukuti masjaran falaguntu ó ní òun rí bóun ṣe ní dákẹ́ yìí ra'aytu sukuti mo rí dídákẹ́ ní masjaran mo rí bẹ́ẹ̀ tí bóyá ṣọ́ọ̀bù ni náà lè fi hàn mọ́ dákẹ́ jẹjẹ nínú ṣọ́ọ̀bù yẹn wá ní ìdáná àjẹjẹrẹ bó hàn tí n bá jèrè ní ṣọ́ọ̀bù yẹn fọláńtò bẹ̀ kọ́ ọ́ ní ṣọ́ọ̀tù yẹn ni pé ọdákẹ́ nu rẹ tí n bá so tí n bá gba aládàá látara pé mo dákẹ́ ìsìn ní ẹ̀ṣẹ̀ inú gbẹ̀sẹ̀ anabi sọlọ sọlọ nípa ẹmọ yìí àwọn ẹtí kí mo máa ń sọ mo máa ń sọ mo máa ń sọ lọlọ́wọ́ fi kọ imú wọn sínú náà lọ́wọ́ kọ imú wọn sínú náà láì sínú náà nìyẹn lọ́wọ́ ṣọ́ra gan-an ẹni wá fẹ́ràn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àbíkí ńkọ́ lábàáyá sí àbíkí ńkọ́ lé sáré bẹ́ẹ̀ ta sáré bẹ́ẹ̀ ṣe àdánwò lánàá ni àdánwò lánàá ni. ọlọ́run ilé akọ́lùmọ̀ tó ń kọ̀sírí nínú ẹ̀dùn akọ́lù ilé àmì amọ́rọ́ bí màá ń fi ọ̀rọ̀ ẹ̀ bí fọ́dà bí màá ń sọ fọ́dà pa. sọ anábìrì kò já ẹni sọ̀rọ̀ ń bára wọn sọ̀rọ̀ láwọn péjọ méjì kan bíi kò sí kò sí ń bẹ́ẹ̀ lójú ṣe àti tó bá ṣe pé ó ń pèsè sí dáadáa àbí kò lẹ́sẹ̀ ṣe eré kò lẹ́sẹ̀ sànú àwọn èèyàn pípé náà lè máa ń lè máa ń gádà lélẹ́rí àmọ́ kó jẹ́ pé ẹ̀kọ́ wa lọ lè wá sọ yìí kí wa lọ lè ní whatsapp group kan pípé whatsapp group yẹn ẹ ti mẹ̀yìn ẹ̀yìn tẹ̀ wá ń bẹ̀ gbogbo ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ contribute ọ̀rọ̀ ẹni tó bá ti ha tó bá ti tó bá ti contradict opinion tẹ̀yìn tẹ̀ wá ń bẹ̀ wọn ẹgbọ̀n yọkù mẹ́ a ọyọ kẹ kí ìsira ni ọmọ yẹ kẹ kí ìsira ni bíyà bíyà náà ní jẹba èèyàn ń ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan ni tó kọ́ ọyọ kẹ́ ló ń ṣe nínú àwọn kan tó bá wà lára ẹ̀ náà wá tún tó bá ń kọjá de àwọn tó bá ti débi pé àwọn náà fura tó dàbí pé àwọn àjòjì kan bẹ láàrin wa yìí kí lè ń sọtẹ̀ ń pamọ́ kẹ́nu tó bá ìfájú kan bẹ láàrin ọ̀lọ́ ìkó kálukú kíyè sí ẹ̀fẹ̀ rẹ̀ bá ṣètọ́nù ń dára bá ọ̀lọ́ ìṣú ń dára lára àwọn yẹn ṣú ń dára ní ara àwọn yẹn tó lọ́kọ́ ọ̀sán kan fún wa ọmọ ọ̀gbọ́n àmẹ́sí alẹ́ ní aṣọ ó ní ìdára ìtumùl mùsùlùmí متبايع ومسلمين يتناجون في أمور دينهم tọrọ ń pera wọn jọ kúlútú tọrọ anídìí kan tọrọ ń kánkọ tọrọ ń ṣe kánkọ wọn ni wọn sọ gúrùpù kan dúnà ámẹtì mùsùlùmí ẹni bọ̀dù kọ́ lórí wa bẹ́ẹ̀ ẹni wọ̀dù bọ̀dù kọ́ lórí wa bẹ́ẹ̀ fáìlẹ̀ mọ́nà hàn aláàdá sí ìdọ̀lá aláàdá ẹlẹ́dìí náà pé wọ́n ní àmì lọ́dẹ lọ́ọ̀tì wọ́n ní aburú kan lọ́dẹ lọ́ọ̀tì sínú ẹ̀sìn náà kékeré àwọn akẹ́kọ̀ọ́ ń péjọ pé kí wọ́n yẹ kẹ́kẹ́ ló ní òun mọ̀ nǹkan táwọn máa ń ṣe tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn pé wọ́n da gúrùpù lórí àwọn ti ní kọ́ndíṣọ̀ táwọn fi ń gbé wọn ọ̀yà yín o واعلم انه ولا تحسك الضلالة وبدا وبدا ابو ملك الاسم والله بشرنا بشرنا تكون كالقوى kalau ini tadi kalau tadi kami tadi tòbíún kan kó ṣe àwọn kan àwọn àwọn tẹ́ mọ̀ rí wọn tó bá ti ń ṣe pálapàla nínú ẹ̀sìn ọ̀la ẹ̀sìn ní irú tí à ń sọ lára wọn ẹ̀rì ìjọkọ́lọ́ kó fún wa. na òun ni pé aládùúgbò tí àjọ ń gbé nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní pé ara àpẹẹrẹ ìjàgbọ́ òun náà ní pé ọjà sí aládùúgbò yẹn. àlùmọ́ bùkọ́ ni wọ́n ti ní sọ́dọ̀ ni pe ara apeere bọ̀ ṣàkóso jà ba bo sakoso jẹ́ naa حدثنا محمد بن فضيل عن محمد بن معمر انه قال لنا وقلت التابعين قالوا فجئت فهذا الافضل يكون رسول الله àkójọ ẹlẹ́mọ̀tì Bukhari ní àwọn fẹ́ ṣẹlẹ̀ nípa ẹ̀tọ́ aládùúgbò tó àwọn ẹ̀tọ́ aládùúgbò owó pọ̀ gan-an ẹ̀tọ́ rẹ̀ ní pé kí òun ṣe gbogbo tó máa ń jẹ́ dáadáa sí aládùúgbò yẹn àwọn alábàágbé yẹn tó ń bàbá ń ní dáadáa ìwọ́n gbọ́dọ̀ lọ́wọ́ ṣe fún un eléyìí alákọ̀ọ́kọ́ àlùmọ́ àbùkọ́ rí wọ́n tó fẹ́ sọ ẹ̀tọ́ mi òun náà ni ẹ̀tọ́ kí wọ́n ṣe àwòrán kí wọ́n ṣe ìta fún aláàbò yẹn ẹ̀ka bá tuntun ara àdúgbò wọn ni àbí alábàágbé mi ni má ti tuta fún má ti tuta fún ara rẹ̀ má ti tuta fún ara rẹ̀. mọ́ṣẹ̀ṣẹ̀ta fún dúkìá rẹ̀. alimami bukori wọ́n ní ìtumọ̀ tuta ní pé jàmbá ní yẹ́bà wọn jàmbá àbí aburú mọ́ṣẹ̀ aburú kò wọ́n. الإمام البخاري حدثنا أحمد بن حميد قال حدثنا محمد بن حميد عن محمد بن سعد قال سمعت أبا طبع الخلاعي قال سمعت المقداد بن أسود قلوه بس المقداد بن أسود يقول فطبيت سأل رسول الله صلى الله عليه وسلم أصحابه عن الزنا هنبدو نبيع ويغيري مثل ما نبقى إذا جاء الزنا وبيع الصحابة قالوا حرام سبوني إيواني tó ara wọn ọ̀nà tí amẹ́ríkà bá wà ní sálẹ̀ tí ó máa ń gbà sọ̀rọ̀ iná lélẹ́ yìí ó ṣe tó gbẹ́ni tó bá ní irú àwọn ṣe sí yẹn kò lè kọ́ ẹ lẹ́kọ̀ọ́ kí ẹ̀kọ́ yẹn kó mọ̀ wọ̀nà làákà yẹn ara wọn ọ̀nà oríṣiríṣi mẹtidọ́lọ́jì oríṣiríṣi sálẹ̀ tó máa fi ń kọ́ àwọn sábà lẹ́kọ̀ọ́ ẹni tó ti di níbi wọ́n mọ̀ retí pé wọ́n làtí wọ́n kò bí wá níbi nǹkan sí kò sì sí ẹni tó ń jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní làákàyè tó ṣe pé yóò mọ̀ wò ó kí nǹkan tí wọ́n ń bí òun lérò fún wọn rè dáhùn tó jẹ́ pé nǹkan tó wọ́n mọ̀ àná ti ní kí ni ń jẹ́ kí nìyẹn ti bìyànjú àwọn ọkọ̀ ọ̀rọ̀ ẹni tí ìdílé mọ̀dájọ́ rẹ̀ ọ̀sán àbá ní ìwọ ní ọ̀dájú ọ̀rọ̀ tuntun náà àìsílámà ọlọ́run wà sóòrùn ọlọ́run ṣe ní ìwọ̀ ànábi ṣe ní ìwọ̀ pàpà ànábi wà ní yẹn tí ànábi sọ fún dọ́tọ̀ yẹn pé ó ti rí lẹ́nu pé ìwọ̀ ìtumọ̀ ìwọ̀ ní pé ìtọ́sí ìwọ̀ ló ń ṣe tí ẹ bá ń ṣe ìwọ gbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ lára ni ìwọ lè rí ìdúró ọlọ́pàá bá láti bẹ̀ ìyẹn lè wọ náà láti bẹ̀ tó ìkọ̀tọ́ pè ní èèwọ̀ ni alẹ́ tó wá ní àmọ́ o bí ìdùnnà ti jẹ́ ìwọ̀ yìí làkàyè ìdílé rọ́ọ̀kì lò bèèrè àìsàn nípa ìwọ̀n alábìíní kí èèyàn kó máa ṣe dùnà pẹ̀lú obìnrin mẹ́wàá àìsáhùn ẹ̀jẹ̀ rẹ̀ fúyẹ́ àìlèkìtẹ́ tó ṣe من أن يزني بامرأة جاره kọjọ pé aládùúgbò rẹ lè ń bá ìgbìmọ̀ ìyàwó mọ̀lẹ́bí ìyàwó àdúgbò lẹ́nu ìgbà ìyàwó wípé ìgbìmọ̀ ti alábàágbé àbí ìyàwó àdúgbò àbí ọ̀rẹ́ àbí ará léèyàn òun burú gan ó le ju kéèyàn lọ lè fi ìdùnnà mẹ́wàá lọ níta torí kékeré oríṣiríṣi nǹkan ló kó síbẹ̀ jàǹbá ń bẹ níbẹ̀ jàǹbá tó múná sì kí ń bẹ níbẹ̀ níbi ìwà tó ọmọ ìdùnnà pẹ̀lú mẹ̀lẹ́bí ẹni abẹ́ni tó ń jẹ́ ìyàwó àdúgbò torí àwọn kọ́nà wọ abẹ́ni tó jọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ ẹ mọ̀ ríra yín kọ́lẹ̀ lè máa kíra yín lè máa fẹ́ yín kíra yín kò sí nígbà pé òun ṣe àgbákò pẹ̀lú ìyàwó torí òun lè jáde bọ́ta pé ikú tí ń ti pẹ̀lú ìyàwó rẹ̀ lélẹ̀ ìyàwó náà lè jáde bọ́ta pé ikú ń ti pẹ̀lú ẹni yìí eléyìí nípa kọ́ wà ń bẹ̀ ọ̀tọ̀ ni tó wà nínú ọ̀tọ̀ ni tẹ́ máa fi hàn síta bákan náà jàǹbá jàǹbá wà ń bẹ̀ tó turu ń ṣe jàǹbá fẹ́ni yẹn ntí ẹni òun ní ojú náà lè ṣe jàǹbá ní ọ̀dọ́ rẹ̀ kódà yìí wò irú nǹkan ni a máa padà lé ẹ̀dẹ́bi wípé kábàáwọn taburú. n'o ọkọ ẹni yẹn tó lẹ́nu tí wọ́n bá na wọn ṣe ìgbìmọ̀ lẹ́bi ló burú gan ló burú gan kò kí wọn máa bá dẹ́lẹ̀ náà ẹ wà rí pé òun máa ń rọrùn kí máa ń rọrùn torí pé ẹni ní ọdún kó lọ́tọ́ bá ka ìlú mọ́nú yàrá ìlú báyìí ni àwọn àwọn tẹlifíṣàn ni yorùbá òjò wa yìí ti bàjẹ́ tó. àbóbìnrin náà wọlé rẹ̀ ó ní ọ̀tọ̀lọ̀ lè gba akéde kan lọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n lọ gba gbó. tòun yẹ pé aburú ni wọ́n mọ̀ ṣe pẹ̀lú ara wọn. tó burú àwọn kan yẹn ànábi ní ó burú gan. pé tìǹà burú àmọ́ tìǹà pẹ̀lú aládùúgbò ó burú ju gbogbo ẹ̀ lọ ẹni tó ń yà owó ará àdúgbò ni ọmọ bá ti dùn náà ìbákan náà anabi sallallahu alaihi wasallam ó tún ní wàtà ẹrẹ̀wó àmì sárẹ̀kọ̀ anabi tún bí àwọn sọ wá bá pé kí ni ìdájọ́ òun lè jíjà kí wọ́n jí nǹkan ní nǹkan gbé kọ́ọ̀lù haram ó ní wọ́n ní ìfà kí wọ́n jí owó yẹn ní kọjá. حرمها الله àǹtẹ̀wọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ fún mi wọ́n ní ọlọ́run àti òjíṣẹ́ ti wọ ní wọ́n ṣe wọ́n ti ká àwọn ọmọ ní sọ̀rọ̀ àni pé wọ́n ní àwọn ọmọ lákòókò wà lẹ́bi náà pé èèwọ̀ ni fàkọ́ anájú ní lẹ́yìn yẹ́sẹ̀rẹ̀ pa mìíràn ẹ̀ṣẹ̀rẹ̀ sí àhìlẹ̀ àbẹ̀yẹ́sẹ̀ anájú ní kéèyàn ọmọ lọ lè jalè lọ́dọ̀ ilé kọ́ jí ilé ńlẹ́lẹ́wàá kọ́ fọ́lẹ́lẹ́wàá níta kí ọ̀nà kọ́ ilé àwọn èèyàn mẹ́ta tó jáde lọ́nà ilé mẹ́wàá níta àlejò ní àìsàn àlejò ètè rèé rọrùn ní ayé ẹsẹ̀rẹ̀ kọ́ ní ilé ìjáàrí tí kò máa ń jalè àdúgbò lọ ọmọ jalè lọ́dọ̀ àwọn aládùúgbò rẹ̀ tó o túmọ̀ sí pé kí ọmọ ìdí nǹkan ará àdúgbò ẹsẹ̀ rẹ̀ ní agbára ju kí ọmọ lọ́lẹ́ jí nǹkan ara àlọ́ tó níbi ìkìlá fẹ́rẹ́ ní àdéhùn yìí ẹ̀jẹ̀ ní kí arúgbó bá rọrùn fún láti ṣe nílé kò ní rọrùn fún láti ṣe ní ìta ewu lélẹ́ ní máa ń dùn ún já jù ẹ̀rí pé táwọn Yorùbá náà máa ní olè tí kò bá sí olè lé olè ta olè wá olè kò lè wá ẹnìkan yìí máa di ẹdúdú nínú kásùn àfi kí ni àfárá àdúgbò kẹjọ pánà ni ní ọ̀dà lọ pé ajẹ́ dúdú lẹ́mọ̀ ẹ̀sìn tó nìkan sí yẹn àbúrò ti rí orí nígbà tẹ̀ pa ni. tó gbogbo nǹkan tó máa ń dínkù ara àtàyè dáadáa kókó lọ nírọ̀rùn àfárá àdúgbò náà yóò ti máa gbogbo ọ̀nà tó pé tẹ́ bá lè kẹ́rẹ́ báyìí tó bá jí nǹkan yẹn tó tẹ́ bá rí ọmọ tó fi pamọ́ sí nítorí àwọn ìjáde báyìí ẹ̀yọ́ kọ̀ tó wọ́n pé àá ah, ẹni tá a jẹ́ ń bá dúgbò ni òun ti lólè tó ó le gan ike tí èèyàn ní olè ní àdúgbò kọjá pé olè la àdúgbò náà ni ó ti máa wá ya olè rẹ̀ pẹ̀lẹ́rì tọ́lọ́tọ́lá ní pé ara ọ̀hún ni eré túmọ̀ sí pé jẹ́nìkan bá ti tí o bá ti sí olè àdúgbò ìròlé láyà ọlọ́sí ìlú olóyè onílé tó bá ti di ọgbọ́n ìgbàdì tán lẹ́yìn ọmọ lórí jáde lọ fi wọn lè dáná tó anẹ́tọ̀ mọ́ ọ̀sán náà ó ti ká mọ bí ìmọ̀ ṣe aburú fún aládùúgbò ẹni ìmọ̀ gara ní aládùúgbò bí kéèyàn mọ̀ pé á ah, nǹkan burúkú ni torí pé kí ni aládùúgbò lẹ́nu ẹ̀ ará àkálẹ́ máa pè é tó jẹ pé. Ara àdúgbò náà ló ń ṣe iṣẹ́ yẹn tó ní ọ̀sọ́ra ẹni tí a sọ̀rọ̀ dùnmẹ́lẹ̀ kan gbígbé ọmọ ti dùnmẹ́ ládùúgbò àti nínú ẹbí ọmọ yìí ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan fi pé tẹ́lá tó ń gbọ́ mẹ́lẹ̀ bá ń sọ fún yín láyìí ẹ máa fẹ́ àhà irú òun eléyìí látara kí ni látara pé àìsọ gbogbo ọ̀nà tí ìsìlámù là kalẹ̀ anabi sallallahu alaihi wasallam àìmọye ẹni tó ṣe pé àbúrò ni nítorí máa ń bá ẹ̀gbọ́n ìyàwó ẹ̀gbọ́n náà bẹ́ẹ̀ náà ni ẹ̀gbọ́n tó pé wọn bá ìyàwó àbúrò rẹ̀ níbi náà látara kí ni látara pé ìwọlé sọ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ìyàwó àbúrò rẹ̀ kó mọ̀ wọ́n ló lè inú wa wọ́n lè bá inú wa kékeré kan ìyóò bẹ àkọ́kọ́ ní bẹ́ẹ̀ ni àwàdà kawada. àwàdà káwàdà. So, kí ni ọkùnrin lọ bóbìnrin sáwàdà kí lọ ń bá yàwó bàbá rẹ sáwàdà fún kí lọ ń bá yàwó àbúrò rẹ fún kò ẹ̀rẹ́ tó kí lè wá ń dọ́fà pélé rẹ̀ yìí ọwọ́ ń yọ̀ kí ni kí lọ ń bá bá yàwó tó lédè yìí tí àmọ́kò ìṣẹ́jú kó tó wọlé ni gíga ẹnu wa ni ẹni lọ́wọ́ ọmọ gbọ́dọ̀ ọmọ tilé mọ́lá ni ẹni ẹ yọ̀ lọ́pàá ẹgbẹ́ yé é tó wọ́n bẹ̀rẹ̀ ránu bẹ̀rẹ̀ ránu tó ọkọ ló dẹ̀ kọjá níbi kọjá lọ fọdọ kọjá lọ ọmọ wọn ìrìn àrẹ ọ̀dà mi ń tọ́jú ẹ̀ ọ̀dà mi náà mi ń lọ ọ̀dà mi ń tọ́jú ẹ̀ tó gbogbo ní ní ẹ̀sùn wọn bẹ́ẹ̀ lẹ́kẹ́ kọ́mọ ẹ̀kọ́ máa wúra yín látara wúra yín yóò di fàkàkàyà yìí lọ́sọ̀rọ̀ tó wá kù sí anásùn lórí pé ó smáìlì síra wọn wọ́n kẹlẹ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwàdà bẹ̀rẹ̀ àwàdà bẹ̀rẹ̀ tó lọ́sọ̀rọ̀ tó wọ́n kù sí anásùn wọ́n kẹlẹ́ àwọn ọ̀kẹlẹ́ àwọn ìfọ̀mọ́ ìdún wọ́n lè kọ́ lọ́mọ fúnra wọn nípa àdéhùn fúnra wọn ní kíní. ọlọ́run kọ́ ṣàpàánú ẹ̀yẹ mo ti rí ẹnìkan rí ọlọ́run ṣàforíjẹ nìyẹn ibẹ̀ sọ kó kálukú yẹn fi wà lórí ìṣọ́ra pẹ̀lú ìyàwó ilé rẹ̀ tó bá ní gbogbo àwọn tí ọlọ́run bá ní kí wọ́n wọ ilé rẹ̀ lọ́gbà wọn ní ààyè lọ́gbà wọn ní ààyè kódà bó jẹ́ ẹlẹ́hà ọgbọ́dọ̀ gbà wọn ní ààyè ẹlẹ́hà gan ọgbọ́dọ̀ mọ́ta ara ṣe ara wa dá ṣe jù àwọn àdá àwọn mọ́ta ara ṣe láwọn ìmọ̀ orí kíni sọ̀rọ̀ sàlámà ní sọ̀rọ̀ kò lé lọ kọ́lẹ̀ bá ní ìdìbò kí má kí máa kó yìnyín ọ̀dà lọ́dà ní má kí káàkiri wọn ti yẹ ẹ̀sìn wọlé rẹ lọ. tó ẹni ẹni ìyàwó kò dá àwọn ó oṣù wa sùn báyìí wọ́n fi lọ ní. ó ní àwọn ọjọ́ wọn ṣe sùn náà ara wọn. bù lẹ́sẹ̀ ṣe gbogbo náà wá ti lọ sí ọ̀rọ̀ àbúrò lẹ́nu ọgbà yìí omi ò sì yọ wá ní ọ̀bá òun lè. ìkótó darí àdúrà wọ́n ti parí sẹ́ olùdíwà sùn mo ní kókó nílé yẹn tí o lè fi dẹ́kun rẹ̀ ní nílé o kókó nílé o tó o náà ti ṣe rí àwọn ilé kọ́ndíṣọ́n fix me and slap you so wàhálà ń bẹ́ bẹ́ẹ̀ wàhálà ń bẹ́ bẹ́ẹ̀ àmì tó wá jẹ́ ọmọlúwàbí gidi náà ni alẹ́bùsọ̀ lọ́sọ̀rọ̀ ló ṣe tán ọ̀rọ̀ ń rìn káàkiri owó ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni àti bí omi àtẹ̀jẹ́ rẹ̀ àti bí wọ́n sọ́ra wọ́n sọ́ra àwọn àdàgbọ́dọ̀ náà pọ̀ jù ọ̀rọ̀ gbọ́dọ̀ náà pọ̀ jù ọ̀rọ̀ ló lọ bọ́ pọ̀ lọ́sọ̀rọ̀ gbọ́dọ̀ náà wọ́n á bá sáwàdà olùgbọ́kùnrin kan àwọn ọ̀dọ́ lẹ́gbọ̀ọ́ wákàtí kiri tó gbúdọ̀ àwọn nǹkan yìí tó máa ń fa jù náà ni jẹ́lẹ́ ilẹ̀ obìnrin pọ̀lọ́hún jẹ́ ọlọ́yàyà ọlọ́yàyà ìwàlọ́yà àyà ti ní lọ́yàyà púpọ̀ ọ̀yàyà owó ló ń ní sinimá lọ́yàyà tí wọ́n wá ní kìsìn rẹ̀ wà ní ní ọ̀yà àtọkọ rẹ̀ kò ní wọ́n sábà ní ọ̀yàyà tí ọkọ wọn bẹ́ẹ̀ lọ́kọ̀ nígbà tó lọ́ bá ń kọ́ yàyà káàkiri táwọn obìnrin olè ládùúgbò káàkiri kò ní sọ́yà àyà síyàwó rẹ̀ lé tó gbélé yìí ìlànà èṣù ìgbésẹ̀ èṣù tí wọ́n fi ń dékè aburú ọ̀rọ̀ ọ̀hún tó kálukú wa ká ká ká ká kíyè kí lágbájá máa ń lé ju bẹ́ẹ̀ ni máa lé jù rẹ̀ máa lọ mo tètè wá ní yíṣọ àwọn ojú kìtà ní báyìí kí ni kí ló ń wojú rẹ̀ tó ní sọ̀rọ̀ pé ń lé jù fún obìnrin náà mọ̀ tó mẹ́fà àbí kẹ́ ẹ máa rí ọkùnrin lọ́kùnrin lọ́kùnrin tó obìnrin wọn àwùjọ rẹ̀ lójú ẹ̀rọ kò ní kí ẹ kí kó kí ọ fún kí ọ fún kí ni gbogbo náà ń tẹ́yẹ ntí ìyẹn gbọdọ̀ ṣàkíyèsí nínú ẹ̀sìn ni tó àlẹ́ ìsọ̀rọ̀ sọ́nà oní ìdùnnà pẹ̀lú aládùúgbò pẹ̀lú ìyàwó aládùúgbò yẹn á ìyẹn lé o ó lè tọ̀. باب من يبدأ بالجائر النبي صلى الله عليه وسلم الإمام بخاري wọ́n kalẹ̀ kọ́ máa bẹ̀rẹ̀ ìmọ̀ ṣe dáadáa sí báàbò yẹn kó dẹ́kun ìṣẹ̀lẹ̀ pé dáadáa máa ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ alábòókú ẹni. حدثني محمد بن منهال حدثنا يزيد بن جريج قال حدثنا عمر بن محمد عن أبيه عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجأل حتى ظننت أنه سيورثه من مخلط في عادة حديث ذات عليك ike àlejò ọ̀sọ́lá mi pé gbogbo wa ní gbogbo ẹ̀rẹ́ ìgbìmọ̀ nípa àkọọ́lẹ̀ pé aládùúgbò alábàágbé rẹ̀ dọwọ́ rẹ̀ alábàágbé rẹ̀ dọwọ́ rẹ̀ máa ń ṣe dáadáa fún wọn títí mo fi rò pé bọ́yá àdúgbò rẹ̀ fún aládùúgbò náà nínú ogún tí ọlọ́wọ́ bá nínú ká máa fún nínú Islam ń padà wá wípé kò sí aládùúgbò níbi ogún pínpín. حديث ثلاثة حدثنا محمد بن سلام قال أخبرنا سفيان بن عيينة عن داوود بن صابون شابور وأبي إسماعيل المجاهد أول ولكن المجاهد كتب عبد الله بن عمرو أنه ذبحت له شاة وضع عمرو عبد الله بن عمرو وزير يقول لكي يضع زير وتكون يأدوه يراهيه يقول لا لا لا مو كم لا تأدوه وتغاد جوفك يأدوه فجعل يقول لغلامه wọ́n sọ fún àwọn ọmọ ọkùnrin rẹ̀ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ pé àhàdẹ́yìn ìfẹ́lẹ̀ já iná àyẹ̀wò bí tí mo ṣe kó fún ìyàwó títà jọ gbé yẹn ṣó gbàgbé kó fún o tó gbàgbé kó fún ìyàwó títà jọ gbé yẹn kì í ṣe mùsùlùmí ìṣọ̀ ẹ̀ fún àhàdẹ́yìn ìfẹ́lẹ̀ já iná àyẹ̀wò ìyàlẹ́ṣọ́ fún alábàágbé wa tó jẹ́ ìyàwó bí yẹn abóòfin sọ́wọ́n ní dúkìá ní sẹ̀mí ìṣúra fún bàbá ìṣọ̀lọ́ ọ̀rọ̀ sẹ́lẹ̀ nínú ìgbọ́ta náà ti dé máa dára jùlọ nínú sínú ìjẹ́rìí hẹ́tà wọ̀mẹ́ntò ẹnáwó ẹ̀yọ̀nẹ́tò olóhùn kọ́tà náà ti di jùlọ gbogbo gbà nínú ọ̀rọ̀ àkọọ́lẹ̀ tó ti máa ń ṣe dáadáa tọ́lá àdúgbò kọ́tà àbò ìkọ́bọ́yá ọlọ́wọ́n kó pẹ́ aládùúgbò ní ogun tọ́ kí ni àdéhùn ń ṣàlàyé òun náà ni pé tí ẹ bá ní nǹkan ẹ̀bùn àbí ẹ bá rí nǹkan tó jẹ́ nǹkan àǹfààní ìyẹn lè fún ẹni tí àjọ ń gbé kódà bẹ́ẹ̀ ni yìí ṣe mùsùlùmí kírísítẹ́nì ẹlẹ́bọ yahoo nàtọ́ ẹjọ́ ń gbé ládùúgbò ẹjọ́ ń gbé nínú lẹ́kàn náà wọ́n tún pé oní nǹkan tó fẹ́ fi ṣe ẹ̀bùn yẹn lè fún irú ẹni yẹn náà irú ẹni à ń sọ lẹ́kọ̀ọ́ pé ẹni jaarun lahu haqqun wahid ẹ̀tọ́ kan náà lọ́wọ́ àwọn iná ni pé haqqul jiwa kí n bá yàn gbé ìrìnàjò ń gbé ìrìnàjò gbọdọ̀ ní èlé ṣe dáadáa sí i ní gbọdọ̀ ṣe dáadáa sí i tó látara dáadáa yẹn ọlọ́ọ̀lẹ́ padà ṣe ẹ̀mí rẹ̀ ọ̀ fi hàn padà rí bá tọ̀rọ̀ àmì ẹ̀ tó o ṣe dáadáa sí ó rà wọ́n jẹ́ pé aburú lẹ́nu yẹn máa ń ṣe kó o nílé sọ fún un tó bá lọ́wọ́ ẹ̀sọ́ gbogbo wọn lè má dáyà lóhùn bàmá dáadáa tí wọ́n bá ń ṣe síyàn ara nǹkanú tí lẹ́lẹ́ nu ìmọ̀ jẹ́ kí èèyàn orí yàn mú ni àkókò ìlànà ti ẹ̀sáàdì kòló bá wọlé wàtọ́ lẹ́nu sáàdì ẹ̀sánú ẹ̀sánà àkọ́lù tó afárá ẹni máa ṣe dára táwọn èèyàn wàá rí ẹ̀mí wọn mú ó mú ẹ̀mí wọn ó sọ ẹ̀mí wọn jẹ́ fún ara rẹ̀ torí pé dáadáa ìmọ̀ràn mú àwọn èèyàn tí wọ́n ń sọ ọ́ dẹrú ni náà lànà ti sọ pé ìdúbí láti olúbi aláṣubí àṣọ nàìjíríà àdámọ́ ẹ̀mí inú ni pé láìpẹ́ tó bá ń ṣe dáadáa sí kò sí ẹnití máa ẹnití ẹ máa ti máa ń ṣe dáadáa sí yẹn yóò nífẹ̀ẹ́ rẹ̀ kò sí bẹ́ẹ̀ lẹ́nu tí wọ́n náà bá ń ṣe dáadáa sí yóò nífẹ̀ẹ́ rẹ̀ rẹ̀ automatically kò ṣeé ṣe àdámọ́ wọn náà dá ẹ̀mí ọ̀bẹ ilé ènìyàn ni kódà tó máa ń ṣe dáadáa sí yẹn tó tó ń rí pé ẹni yìí àkùnfẹ́rẹ̀ rẹ̀ ìfẹ́ yẹn ò tí ọ̀nà ìwọ́n náà ò ṣe dáadáa yẹn tò tó bá ti ń ṣe ẹ̀mí yóò tún lọ yí padà ẹ̀mí yóò tún lọ yí padà kò ṣe é ṣe ṣe ṣe tó náà ní ìṣe dáadáa síra ẹni ara ọ̀nà tí ọ̀rọ̀ lórí fún ayé ṣe ni tí ayé wọn fi ń dá sí àdúgbò wọn fi ń rọrùn tí màdìrí bá wọn fi ń tò tó àmọ́ kí wọ́n ní pé èyí ṣe mùsùlùmí ara ní wọn ní ọ́ ìlú dáadáa sí tó kò lè dìbò kankan ju pé ìjọ táwọn ọmọ ọpọlọ mi ò túmọ̀ sí pé ìrònú ti kó ìrora nínú ẹ̀mí fún ẹni tó fi ṣe mùsùlùmí bákan náà kéde pé ọ̀hún atúní máa ṣe dáadáa tó yẹ pé ìrònú ìrònú ṣe ìrònú ìrònú ìtàlẹ́ sọ̀rọ̀ fún náà ṣe lára ìfọ̀ wa bákan náà ṣe ìtẹ́lẹ̀ kẹta حدثنا محمد بن سلام من بقولني عن قول محمد بن سلام أخبرنا عبد الوهاب الثقفي فانطلقنا أبو عبد الثقفي قال إن سمعت يحيى بن سعيد يقول يوم يا آية يا أبو سعيد سمعت حدثني أبو بكر أبو بكر الصدوقي أن عمرك حدثته ومن عمرو والصدوقي أنها سمعت عائشة تقول لهم يا عائشة رضي الله عنها أخبرتي سمعت رسول الله صلى الله عليه وسلم ثم قال النبي ما زال جبريل يوصيني بالجاري كني جبريل كن يقبو وتمان كيلو كن يقبع على دقومي حتى ظننت أنه لا يورثه كنت مقال أعرف بيا تهتم يقبل أبوك للأبوني so أجل كنت لا أقول tún para àwọn tẹ́ bá wọ ọ̀rọ̀ tó gbogbo ẹ̀ gbà wá á rí i pé ó yàtọ̀ kàn sí ọ̀nà ìtò wa lákọ̀ọ́kọ́ òun ni anáwó sẹ́yìn wà lórí ètò ìta kàlẹ́ sí anáwó láyé wà lórí ètò láàmù tó wà ń bẹ̀ wọn láàmù pé yẹnì ipe olùpẹ ọlágbára ìdàn tí pé ìbúra ni tó bóyá wà lọ́wọ́ yóò polówó ni ìkan ọ̀rọ̀ ń pa ni ṣé ìtọ̀hún yẹn ní nǹkan sí ìgbóyà ṣàyẹ̀wò àrètí bóyá yóò padà pín ní ogún tó èyí ni àwọn nǹkan tí ó yẹ ká mọ̀ nípa tó bọ̀ láti máa ń ṣe dáadáa sí àwọn aládùúgbò wa ẹni tí ó jẹ́ mùsùlùmí àtẹni tí kò kí ń ṣe mùsùlùmí náà. Ibi ká burú báyìí ní ìgbà wọn هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم نعم طبعا يقول لي oh, wọ́n bẹ̀rẹ̀ pé òun wọ mọ́sálásí àwọn kílọ́gírùbù náà àwọn ènìyàn wọ́n fẹ́ àtọ̀ ọkọ̀ wọ́n ṣe ìpínlẹ̀ sáyẹn lọ́wọ́ ìpínlẹ̀ nígbà kan náà ṣe tó àtẹ̀ṣá ètò ìṣúra àwọn ẹni yẹn lẹ́nu tí ó ṣá ìpẹ̀lú wọn òfin ẹ̀ bá bá wọn pẹ̀lú àwọn ọmọ tó wọ́n jẹ́ yẹn bó ṣe bí àwọn láti mẹ̀ta ní wọn ni pípé ìjẹ́ ẹni tó jẹ́ sí ìjà níyà tí ẹ̀ lè kí ọ lẹ́yìn rẹ̀ ẹni tó bá jẹ́ sí ìjà níyà tí ìgbàgbọ́ ìjà níyà ń jẹ nínú àtìtọ́kàn rẹ̀ irú ẹni yẹn tí wọ́n máa kí ọ lẹ́yìn rẹ̀ kí ọmọ tiẹ̀ kí ọgbà bòmí rẹ̀ kí ọmọ mọ́sálásí mi láti ọmọ tiẹ̀. torí akọkọ wọn sẹ́kalẹ̀ yẹn tẹ́lá bí wọ́n ní kí ni tuma rẹ̀. nti ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń nílẹ̀ nìyí òun náà ni pé Ànábì sallallahu alaihi wasallam yóò wá síbi akọ̀wé fún un. Ahmad Tijani yóò wá síbi akọ̀wé yẹn. Ibrahim Niyas ló wá síbi akọ̀ọ̀yẹ tó àwọn míì ní kí àwọn ọ̀sọ̀bá nílẹ̀ yóò wá bẹ́ẹ̀ sí Ibrahim Niyas tó ní àwọn kan ń wọ́pọ̀ káwọn ọmọ wo nǹkan funfun kẹ́lẹ́ àwọn tó fi lè papọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tọ́ tó bá ti mọ ẹ̀rọ parí ń sọ̀rọ̀ yìí òun àwọn olóṣù ọ̀rọ̀ yẹn múlẹ̀ ká nẹ́bí ń wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá sọ fáwọn èèyàn pé àwọn òògbà ń yọ lérò ní ìwà ẹ̀ sọ́sì ní tẹ́lẹ̀ náà nìyẹn kọ́dọ̀ àwọn míì sọ́wọ́ ẹgbẹ́ bá ń tẹ òun ní tẹ láti bẹ̀rẹ̀ tó máa ń dé pé sọmẹ́ bẹ̀rẹ̀ ìjáwọ́ àti kàmáàlì olówó àtẹ́ẹ̀dì kẹ́ni ọ̀hún ó gbé káàrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ni ànábì ọ̀ ìyẹn wọlé ní nígbà ìlànà ìlú máa dé tó irú àwọn báwọn tí wọn bá ti rí wọn tí wọn ti hàn lẹ́yìn máa ní kí ló dé àmì tí wọn lẹ́yìn irú àwọn ọ̀rọ̀ báyìí. àkéèké ní wọn ní àti ìrìn òkèèké ní ọmọ dájọ wọn àmọ́ ènìyàn ní kí wọn lẹ́yìn àwọn ilé tó torí ó lè ṣe é ṣe kí àtìkọ́kọ̀ wọn yẹn ó sọ wọn di kìkìrì òun tó bá ní kí àlọ́ lé wà sílẹ̀ wọn ibrahim wa ti yẹn anabi anasọgbọ sọlá mọ wà dẹ so táwọn ẹbí wa yìí àkúdà yóò máa káàkiri ìwé báyìí tí a sọ wọn sí oṣù tó ní madina tó wà ní ọkọ ìlànà àkúdà tí anabi sọlá sọlá ti kọ wa àmì tó bá ti pé ń lóhun lẹ́nu náà ni pé àwọn ọmọ tó wọn ẹ̀ láwọn ní ìbẹ̀tẹ̀ tó wọn ní ìfọ̀mọ̀tò kankan lẹ́ta nǹkan yẹn tó àníyàn níbi ẹ̀fẹ́ mọ̀tòkọ́ mọ̀tòkọ́ ń pa rẹ̀ tó náà ní kí wọ́n sọ́ra tí wọ́n fẹ́ fi hàn ṣeré wá ti rí wọn báwọn ti yá jìnnà sí wọn tó kọ́lọ́ ọkọ̀ mọ̀tòkọ́ tí wọ́n náà sábà ń tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ òfin lẹ̀ ẹ̀ kíkọ́ ẹgbẹ́ ní bá tọ̀ mọ́tọ́gbà ẹ̀yẹ òṣèlú kankan ẹ̀ ẹ̀ bọ̀tà àwọn máa ń tẹ́sọ àwọn máa ń tẹ́sọ ẹ̀ ẹ̀ má gbé ṣe ṣe ń tẹ́sọ ọ̀hún ẹ̀ má ti rẹ̀ kọ́lá ẹgbẹ́ àwọn tó ní tó ga níbi ayé ìmáàmù ó rọrùn ju tàwọn tó ń tẹ́ aṣọ yẹn lọ yóò lọ da kó ga o àmọ́ tó yẹ kó bóyá yóò bá àwọn jẹ́ kó ṣe pé yóò ní ìrùn tó ti yé ọmọ ẹ kọ́ ló ti padà wọn. bá yàn. ok. Thank wáyà ìgbà wáyà wáyà ìlú ìlú ìlú ìkọ́ sára ìjọ pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ pé ní ìgbà ìgbà ìgbà ìgbà ìkọlọ máa ṣe ibi náà bọ̀ nínú ìṣẹ̀fọ̀n ìyẹn sàdéhùn sàdéhùn ẹ̀ ń sẹ̀lẹ̀ tuntun wá sí pé ẹ̀ ti sọ́nù yẹn pé bàbá náà ń tọ́lọ́ bá ní kí ní ìfọ̀n tó àdéhùn pé yàn àìdákọ̀ náà ni mo pé yàn ṣúmọ̀ nǹkan kan torí ẹni yẹn tó náà bá ti sùn nǹkan yẹn fún kó ṣe náà ní ìjọba ẹ̀fọ́ kó ṣe àwọn tọ́lọ̀ wọn bá ṣe kò ní ìjọba ẹ̀fọ́ kó ṣe. ọjà ni tí sẹ́yìn kà látà ṣe é. gbìyànjú ṣe fún kápá dé ìrìn àbá fi kúrọ̀ ọlọ́ọ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك